الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته جميعا عما يعرف أن لو صحت وأنت سندالي قد يرفع بالله pé wọ́n lọ lọ́lọ́fíà wọ́n rí kẹ́tọ́ gbé wọn lọ sí wọ́n sì ń dé lọ́lọ́fíà wá bá wọn yẹn fún àtúnṣílẹ̀ eléyìí nǹkan àdùnnú ńlá ni eléyìí tó sì jẹ́ pé pọ́pọ́pẹ́ òjò pẹ́ lọ ọ̀pọ̀ ẹ̀mọ́yé iná ni máa ń rìn àjò bẹ́ẹ̀ tí ọlọ́run ká dàrà padà wálé pẹ̀lú ẹ̀mí tó ṣe pébi tó lọ ìgbà náà ni wọ́n sún sí àmàpẹ́lẹ́ ìṣẹ̀lẹ̀ táwọn kan nínú àjọ lọ ṣiṣẹ́ hajj lọ́gbìn yìí láti nàìjíríà àti láwọn orílẹ̀-èdè mi àbí àwọn àkókò oríjì àwọn ilé kọ́ba àfẹ́ wọn kọ́ba àgbẹ̀ wọn kò sẹ́kù ní sinmi fún wọn kó sún wọn lọ́mọ àlùjẹ́lẹ̀ ẹni tó ó dé padà sáàrin àwọn èèyàn rẹ̀ lálàáfíà pèníjà ńlá ń bẹ níwájú rẹ̀ ìpèsè hajj tó lọ sí ọ̀kan nínú orígun islam márùn ún náà ló lúwa ti fún ọ̀sẹ̀ yẹn báwo ló ti wá ní ọ̀sẹ̀ wọn ìgbà tó darí hajj òní ó ṣàfihàn ìpèsè hajj rẹ ọjọ́ àtẹ́wọ́gbà àbọ̀jẹ́ ìṣòro adálù ọ̀láyà ọ̀nbẹ nínú alálàájì ó ṣe pé ńgbà tó darí ẹ̀sìn rẹ̀ ọ̀tẹ̀ tì í ọmọ tó tẹ̀sìn lójú méjèèjì kó tẹ̀sìn sáwádà kìí ṣe sọ láti lásán ògbó ẹ̀kọ́ ẹ̀sìn Islam àwọn tó lábọ̀ wá lọ́rùn ọmọ tuntun ó ń sopọ̀ ẹbí pọ̀ dáadáa lọ tún lékún sí i àwọn èèyàn wò pé àbọ̀ nǹkan ni bẹ́ẹ̀ ni òun náà ni ó yí padà sí dáadáa ju ìpẹ́ ìmọ̀ lọ́nìí bẹ́ẹ̀ lọ́yọ̀ kálálà di orí lẹ́yìn ìgbà tó ti hajj rẹ̀ dé torí àpẹẹrẹ kólú agbáṣẹ́ rí onáyìn tó rere ọ̀tẹ̀lẹ̀ dídá dé yàn ọ̀pọ̀ ju kàkẹ́yìn wá lọ àpẹẹrẹ kólú agbáṣẹ́ hajj rẹ̀ ọmọ ẹni nínú wa ẹni tó ṣe pé ńgbà tó dé wọ́n yí bèrè ni wọ́n á dé yàn orí sí mi tó máa ya gbogbo yàn lẹ́nu pé áá. Ah, ah, tí àbọ̀dé mọ́tà lọ yẹ kó rí báyìí ètí mutí tẹ́lẹ̀ ń mutí ní ìsìn èyí sábèrè ó ti ń pàṣẹwó ká èso ń jàǹbá ó ti ń lu jìbìtì à olùwàkọ́mọ́sì hajj tó wà bẹ́ẹ̀ kò sí tàbí ṣùgbọ́n pípa àwọn nìkan bá rí báwọn àpá ẹrẹ ni o torí kó lu ọlẹ́dàá wa kò gbá sí hajj wọn òfin hajj tó ṣe òfin mutí òfin hajj tó ṣe òfin tọ́sí hajj tó o fi ń lo jìbìtì òfin hajj tó o ṣe òfin ta tẹ́tẹ́ wà ń lọ wọ ẹgbẹ́ oṣó ẹgbẹ́ àjẹ́ lẹ́yìn tó ti fẹ́ hajj dé a olùyàlẹ́dà ọmọdé ti tó o rí bẹ́ẹ̀ torí ìdẹ́lẹ́ ìyọ̀tọ̀ wọ̀ wá o ẹ jẹ́ kí a rí àpẹẹrẹ dáadáa lára yín lẹ́yìn ìgbà tẹ́ ti fẹ́ hajj dé eléyìí tó máa tọ́ka sí pọ́lú wa. ó ti áàdì yín ní àtẹ́wọ́gbà kìí ṣe ìtọ́jú àlùmí láyà àwọn ẹni tó sẹ́kù tó dìde kọba sọmọdé lálàáfíà olùwà ẹlẹ́dàá àkọ́gbà tẹ wọn kọ́mẹ́tì kọ́tì fún wa lọ́wọ́ àwọn ìta wa náà ń ṣe fún wa lọ́wọ́